ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنها رأس الأمور ومفتاح الفرج وعنوان لقبول العمل قال سبحانه إنما يتقبل الله من المتقين أيها المواهدون هناك باب أهداف من الدين ومعلوم لدى الجميع ولا يقع أحد جعل وباب منها اختصت منه للعلماء الذين يعرفون تفاصيله ومما لا يفعل مسلم جعله منها أوقات الصلاة وأركان الصلاة ومسلاتها وكذلك مما تتعلق بفرائض الصيام والزكاة والحج مما ولكن تفاصيلها إنها مجال للعلماء خاصة وقد جاء من حديث أنس وغيره من خبر الصحيح أخرجه ابن ماجه وغيره أن النبي صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم وإن طالب العلم يستغفر له كل شيء حتى الاهتمام بالبعض أسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه من الآيات والذكر العجيب ìnáwó wàlí yóò dá lókè wọn kọ́ ọ̀bọ̀rọ̀ àlẹ́ yìí. lẹ́yìn ìgbà tí a ta ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tún sẹ́wà kò lórí dáadáa láti jẹ́ ẹjọ́ máa dágbére fúnra wa láàyè. òun náà lọ́ba tó jẹ́ káma sẹ́kù lórí ìmọ̀ lọ́kọ̀ tuntun nípa ìpè kò sẹ́ni kọ́tíjà kò sí àyàfó nìkan tuntun láàṣẹ ní ìṣẹ̀dáwó fi mú ọba tí ò tó rogún nínú ọlá rẹ̀ wà láti àpárí wa ò tọ́

Allah subhanahu wa ta'ala ó fi rán èyí tó pẹ́jù nínú iṣẹ́ ó ní káàkiri wá parí iṣẹ́ táwọn ànábì ọlọ́run tó sáájú tí wọ́n ṣe òun ló pàtẹ́jẹ́ pé gbogbo tí ọba ti ṣẹlẹ̀ gbogbo ń bá àbá ti rí nínú tí wọ́n ti rán ànábì ọmọ ìdí àtọ̀lọ́ ọlọ́run kó ká gbà wípé ààyè ní rẹ̀ nínú tábìlì àwọn ànábì tó sáájú ìkí àtọ̀wọ̀ ọlọ́kọ́ ma bá mẹ́bọ̀ Muhammad àtàwọn alẹ́bùsọ̀ sáájú àtàwọn aráàlú rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo fọ́ọ̀nà tí a mọ̀ sí pé àti àmọ̀ ìkérèjì rà ti bẹ̀ẹ́ mọ́jà wọn kó ló kẹ́lẹ́ ọlọ́run ẹ̀yẹ rúṣin ọlọ́run níta fẹ́ bára ọ̀rọ̀ lórílẹ̀ yóò bá lórí ta sí ní

torí pé gbogbo tó kú ọmọ ìtẹ̀lé sọ́lọ̀ torí ẹ̀dá mi gbogbo ẹrú tó bá táyì lójú pẹ̀lú nǹkan mi ní ọ̀dọ̀ tuntun náà máa bá dáadáa tó bá wù àfún tó bá wà fún náà fún àmọ́ tó yàrá táyì lójú nípa tó máa bà láà torí ẹ̀dá ẹ̀dá àgbàdo gbogbo nǹkan mi ìdòkú pàápàá yóò wà á bá yóò dẹ̀ bá ti bọ̀ yìí sí abẹ́ ó jọ ojú kòkòrò kí máa mú yàn lọ síbi ìjọsìn ó yà kí máa máa kí ló tún ṣe kí ló bàjẹ́ pàtàkì rọ̀ wá lọ́wọ́ ọlọ́run ẹ̀yẹ́ rẹ̀ bí àtẹ́bí bẹ́ẹ̀ máa fi máa láàbù yàrá nínú táàbù mẹ́fà díẹ̀ ọ̀rọ̀ sọ òun ni ìsìnwálójú kòkòrò níbi àwọn ìmọ̀ta tó ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn ìjọsìn wa ìdáàbà wa eléyìí tẹ́mi àti ìyẹ kámẹ́mà òyẹ kámẹ́mà wọ́n bá fi àwọn èèyàn lórí ìgbà ìdìbò sí wípé èèlò ni dọ́là gbà ní ìsìn yóò sọ iye tí wọ́n ta gbogbo wa la mọ ilé epo tí epo wọn ó lẹ́sì àmọ́ lónìí sábà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa wípé akọ mélòó lẹ rò pé àákàlà sáré lónìí ó lè ní àtàmà ti gbé náà nìyẹn. sọ́kànlá eléyìí tí ó bẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ bá a ti mọ̀ tẹ̀lé ayé wa ẹ bẹ́ẹ̀ mọ̀rọ̀ ọjọ́ ti wá ó gbọ́dọ̀ jẹ́ nǹkan ìmọ̀ àmàdájú pẹ̀lú wa tó ń pé èmi kan ṣoṣo ni ó dẹ́kọ̀ rí ìjọ pàwọ̀wọ̀ tààrẹ tẹ̀rẹ̀wọ́ dúkìá ilé ọmọ ará gbogbo wọn kò sí ẹ̀rọ tó tẹ̀lé wa mọ́ tààrẹ rẹ̀. wọn wá ní wá sí wá sí kílómítà àwọn ẹgbẹ́ gbogbo kílómítà àwọn ẹgbẹ́ dọ́là ká kílómítà àwọn pẹ́lẹ́dì amẹ́ríkà wọn ò ní bí adé rẹ̀ lórí ẹ̀ wọ́n àwọn òbí bí adé ọmọ mẹ́rin lábí. eléyìí tó dájú sáká nìyẹn wọn ò ní bí wọn mọ tààrẹ pé ó ṣe bí

kí ló tún ṣe kí lẹ̀ ló bàjẹ́ ìgbàfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nìyẹn. ajẹ́pẹ́ mú tẹ́yìn ọ̀gbọ́dọ̀ bámà nínú àkọ́kọ́ táwọn ẹni ìṣáájú táwọn ń kọ́ ẹni bá kọ́kọ́ gba ìsìláàmù òun báwo ni ó ṣe kírun bí òun ọba ti dáa tó bẹ́ẹ̀ lọ̀rọ̀ dájọ́ ní ìtòkù ní ìsìláàmù ti dáa abẹ ìrún wa mọ́gbàdé tó dáa jù báyìí lọ ẹ̀yìn ọ̀sìn ọlọ́run nínú bá gbọ́dọ̀ ta bẹ́ẹ̀ lẹ́yìn ọgbà aláàkójọ kó bí wa òun náà ti ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ òfin ẹrún òfin àwẹ̀ òfin hajj òfin zaka ẹ bá mọ̀ pé gbogbo ẹ pátápátá màdìní yàtọ̀ kálá tẹsí ọba ọba mọ sórí ìgbẹkùnrin ìrọ̀rùn ló bá dé gbogbo àlọ́sùn hàn wá tààlà kò sófin kankan ní ìsìlámù àtẹyàwó àbímọ àtẹgbà kọwa ní tìta rárá gbogbo ẹ ó gbé sí a simple way láti rí pé ìsìláàmù yìí ọba dẹ́gbà ṣe níjẹ́ àtàánú fún wa bó ṣe ṣe ìrọ̀rùn àlájúwa Muhammad tó ṣe ní kíni tó ṣe láàánú fún wa olùwà bá àrùsọ̀lẹ̀ ọ̀gá ìrìnlá rọ́ọ̀tẹ̀lẹ̀ làálẹ̀ mi. ààrẹ sí wọn ọjà kó jẹ́ ìjẹ̀fún gbogbo ayé àti ẹ̀sẹ̀bà tó jẹ́jẹ̀ fún wa ẹ̀yẹ́ rí sinọ́lọ́ àfọ̀rọ̀ lórí àlùjábù bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí ni ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ká da ìrun méjì papọ̀ ìrun méjì ká ṣe papọ̀ kí ìṣètò ètò ojú ìgbà tó bẹ̀rẹ̀ rẹ̀. Gbogbo wa ọnụ amáyẹrí ní ìgbà wò rí lórí pé àtìpọ̀ ní máa ti kíni n'elu ìrìnàjò ọlọ́run lójú. Ọ̀kan ní òkèrè Mùsùlùmí ó sọ̀rọ̀ kan fún mi ó ha ah, ìmọ̀mọ̀ yìí lẹ́yìn rẹ̀ bá lé àwọn kí ajẹ́pẹ́wé ẹnu yẹn tí ó bá tún kírun irú wọn máa ń sọ pé àtìpọ̀ nínú ìjọba dẹ́gbà lójú ọ̀rọ̀ ẹsẹ̀ ní ẹsẹ̀ ní pé òun gbóló yẹn. ìyẹn túmọ̀ sí pé bá a ti ń kíjú máa ẹsẹ̀ á rí pé àwọn ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀rọ wa tó kù náà ká mójútó kò sí yàtọ̀ láàrin júmọ̀ àti ọ̀rọ̀ yẹn. ọba dẹ́gbà òun gba júmọ̀ lọ́wọ́ yẹn lẹ́yìn ọba tó pọ̀ lẹ́ẹ̀kan sí Allah subhanahu wa ta'ala kò ní gba jímọ̀ lọ́wọ́ èèyàn kò gba éèdì lọ́wọ́ èèyàn ọ̀sìn tẹ́yìn ó fi mú ọ̀rọ̀ wá ọ̀pá náà nílà tẹ́yìn ó fi mú ọ̀rọ̀ wá. so ìyá gbọdọ̀ fojú tó ajẹ́pẹ́tẹ́ bá wá ní báyìí tí bá fẹ́ sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ni kí kọ̀ǹdíṣẹ̀ àwọn dé àti kí làwọn tó lè mú ẹja tí o mẹ́gáàdì àti ẹja tí papọ̀ ní ìsìn eléyìí agbọ̀dọ̀ mọ́ nínú ta gbọ́dọ̀ mọ́ dáadáa ni ẹ̀yẹ ń sìn ọlọ́run ẹja náà mọ̀ pé àwọn ìbájẹ́ ó fún àwọn ọ̀rọ̀ yẹn fún wa kéèyàn àti yóò mọ̀ àwọn kan wà páàpù káàtà kámẹ́ rí rẹ̀ sọ fún wa wípé ẹja kò kílẹ̀ rí kákírun nínú ọ̀rọ̀ àdèmọ́mọ́ àmọ́ tí ń pa áyà rẹ̀ tí ń pa àdéhìí rẹ̀ kò lè má lè kà fún ọ. àmọ́ òun lè sọ fún ọ bàbá bẹ̀rẹ̀ pé ọdún ọ̀sẹ̀ ni wọ́n ṣe ìwọ̀n ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ yẹn wọ́n lè má lè sọ fún ọ. àmọ́ èèyàn gbọ́dọ̀ mọ̀ ìgbé wọn mọ̀ pé àyíká azul wal asun wal badr wal isha wal fajr ní ìparíra ọ̀rọ̀ yẹn ni. Kéèyàn wá máa bẹ, ó máa bẹ̀rẹ̀ mùsùlùmí, ó máa mọ ọgbọ́n ọdún, ó máa mọ ọgbọ́n ọdún, ó máa lè àwọn ìròyìn kò ṣeé ṣe kò dáa abẹ́ alákòjọ kó mẹ́ta yọ̀ sí wa ẹ̀yẹ́ sìn ọlọ́run nínú àwọn kan tí èmi àti àìgbọ́dọ̀ ka ìpè mọ́ ọ̀rọ̀ mi ò sá apá ọ̀rọ̀ eléyìí ẹjọ́ iṣẹ́ àwọn apá àmọ́ àwọn olùmọ̀ àgbọ̀rọ̀ pàrọ̀ àmọ́ iṣẹ́ tó jẹ́ tiwa agbọ̀dọ̀ mọ́ torí pé àlẹ́ ẹ̀rù yẹn kọ́ sí ìlàkùn sílẹ̀ yìí ìmọ̀tẹ́rí ẹ̀ tó ní í ṣe pẹ̀lú mẹ̀sìn kọ́lá ìmọ̀tẹ́ ní ayé kan ọ̀tọ̀ ní bàbá mi gílóòbù tó kọ́lá ọ̀rọ̀ sí yákàtà ọmọ bá ń tẹ́ lákà kí gbẹ̀gbẹ́ ti kúrọ̀pù yẹn àmọ́ wá yà kan já nínú kọ́dù tí ń gbọdọ̀ bẹ́ẹ̀ wò torí pé ó láwọn akẹ́kọ̀ọ́ pé wọ́n specialize lórí nìyí bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn wa náà nítorí bá ti ní í ṣe pẹ̀lú kí ló bàánú jẹ́ nípa tíwẹ́wẹ́ alọ̀bára àbá wọn bá máa ń ṣe pàǹpà lórí ẹ̀ agbára bọ́dà wọn lùmọ̀ àjẹsí àwọn káwà tó jẹ́ pé agbọ́dọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn lówó orí ọ̀rẹ́ wọ́n ti lọ fẹ́ bì ọ̀rọ̀ yẹn lówó orí ẹ bá darí ní sílẹ̀ sí ní ẹ̀ka pẹ́ntì níṣẹ́ ni bíríkìlà ní ní yóò ọmọ bá kọjá kírun ọmọ òun gbà ń tí èèyàn bá ti ń dìkú dì ọba adẹ́rẹ́ òní gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó ẹja pé gbogbo táàbà ṣe nínú ẹ̀sìn bá a ti máa ń ṣe lálàtàjú nínú ìṣẹ̀lẹ̀ ayé káàkiri ẹ̀sìn náà nínú kí ni ohun tí ó dáwà lójú. akọrọjà ibùdó náà wà lẹ́yìn. àfọwọ́ wọ̀tàbàránì wọ́n ta àdéhìí wa àwọn akẹ́kọ̀ọ́ wa látọ̀dọ̀ àbúṣe ayé nìkan kọ́mìnì àwọn aláwọ̀ gbọ́ látẹ̀dọ̀ àbá wa amẹ́tọ̀ mọ́ náírà sí kí wọ́n làmẹ́dì sọ ìdí àtọ̀lọ́ ọlọ́kùn máa bá wọ́n làmẹ́dì sọ pé àìsàn ìjọkùnrin àbójúbìnrin agbọ́dọ̀ wáyé ìlànìka tàbẹ́sìlẹ́gbà ààrẹ tí wọ́n ń pè ìhà olùkà sí ìsìláàmù fún yàtọ̀ sí táwọn ń pè lẹ́sìn lónìí. ẹ ti rí bẹ́ẹ̀ ṣe lágbára àtàánú tẹ̀sí kò sí ìṣọ́lábà yẹn lè lọ gbé ìwé ó lè ṣèwé ó lè yàrá láwọn yàtọ̀ rẹ̀ ìdára rẹ̀. bẹ́ẹ̀ lè dájọ́ kálẹ̀ kọ̀ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ kankan nínú ìsìláàmù lórí ìsọ̀rọ̀ àtàbára sí torí wípé ẹ̀sìn wa ìmọ̀ ló bá dé torí lọ́ba bẹ́ẹ̀ bá kọ́kọ́ sọ fún àmì wa ni pé ìkọ̀rà lọ́ọ̀dà ìkọ̀rà lọ́ọ̀wá ìmọ̀ tó túmọ̀ sí pé gbogbo tábàbẹ́ tàlẹ́ǹdì yẹn lónìí mo bá sọ fún àmì pé bọ́lọ́ ló ti sọ bọ́lá lẹ́bi ti sọ kí làgbọ́yà ti bá yín lórí ìlú fẹ́ tí ò bá ti fẹ́ rí ẹ̀kú

òsì ń ta fẹ́ẹ̀rẹ̀ gbé àwọn olùmọ̀ tí a bá fẹ́ gbé àfọ àwọn nípa bá rẹ́jà ẹgbẹ́sọ̀ wọn ní mẹ́tírì ẹgbẹ́sọ̀ wọn ní tunisia ẹgbẹ́sọ̀ wọn ní morocco òsì ń ta ẹgbẹ́sọ̀ wọn ní tunisia twenty four hours àwọn olùmọ̀ online with six few minutes with six few hours wọn bá bẹ́ẹ̀ lọ wọ́n tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ balẹ̀ àwọn lẹ́sìn lẹ́sìn ọlọ́bẹ̀ oríṣi ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀yí ẹ̀sìn tó dẹ̀ dúró lórí kíni o lórí ìmọ̀ ni lànà ti sọ̀rọ̀ pé wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀yìn ká wá ìmọ̀ lórí gbogbo bá bá ṣe ní ìṣúra parí ìdọ̀tún ọ̀rọ̀ yẹn ni àlẹ́ fún ní mùsùlùmí lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin àmẹ́ni ni wà ní nà sọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ tí wọ́n ti wá ìmọ̀ tí wọ́n ìmọ̀ kíákíá ó fi dá táyọ̀ rẹ̀ ó fi rọrùn ìyá ti tẹ̀ gbogbo pẹ̀lú ọ̀tọ̀rọ̀ àforíjì fún ápẹ̀lẹ̀ ìdáhùn tó gbà ó bà ẹyẹ ẹja ní oúnjẹ tó bẹ̀tọ̀rọ̀ àforíjì fún torí pé ìmọ̀ tí wọ́n ń ìmọ̀ tó bá bẹ́ẹ̀ dájọ́ ọdún sí mi pẹ̀lú mi ìmọ̀ ẹ̀sìn láti sẹ́yìn fáwọn bá wà pèrè àpè rẹ ẹ̀rọ kan ló ní ohun bàbá láti bá sẹ́yìn àfẹ́ ẹ̀dá kò sí ló gba àlùwàlá jẹ́ ẹ̀rí tí bàbá alágbájọ́ kọ̀ pàtó sí ní ìwà jáde àwọn ìwé gbọ́ àbíkẹ́kẹ́ tí o fẹ́ sọ̀rọ̀ yẹn fún ẹ̀ bá nàbí ṣe máa ń lórí wọn náà fà ẹ ìdáyé ti fi hàn. ẹ wà wò pé a tá a bá láti gbàǹdí òkú kẹkẹ àwọn èèyàn fi hàrà kalẹ̀ àwọn èèyàn máa bọ́ọ̀lù láti méjì. àmọ́ wọn ní ṣe sùúrù tó ìlẹ́jú márùn. tó bá bẹ́ẹ̀sì àwọn ọlọ́run wọn ورزقا طيبا وعملا متقبلا ابي الله كل ما بقى عليك اللي اي عرفت الله المعلوم بالضروره àwọn kò tó lò fẹ́ ṣe kìíní kan tó wá mú àdá tí wọ́n ń sa ọmọ lẹ́yìn rẹ̀ ẹ̀dá kò tẹ́ sí nìyẹn. bọ́ọ̀lù yóò ṣe gbé tí ò lè jẹ́ sọ̀rọ̀ gbé fúnlẹ̀ kò lè ṣe ṣe èyí ó ṣe mú ọ̀rẹ́ ọ̀rẹ́ atẹ́rù lọ́wọ́ síra wọn àwọn èèyàn sì gbà fọ́ra wọn tó ń gbọ́dọ̀ tètè sí. gbogbo tí ò sẹ́ni lórí ẹ̀ gbogbo tó tako àbábọ̀ ọmọ nìyẹn pé kò bá ta tiwa lára ọmọ nìyẹn kò sì gbà sá sọ yìí lè lọ sẹ́yìn jìnlẹ̀ tá a bá tá àwọn ìṣẹ̀kẹ̀ lára ọmọ nìyẹn aṣọ ìṣẹ̀lẹ̀ ìrò lára ẹ̀ èyí wọ́n tó bá máa fi ìgbẹ́ yóò máa fi rẹ́ra tó ti mọ ìṣẹ̀sìn kí ṣe tẹ̀sẹ̀ wa ẹ̀sìn ló ní ìmọ̀tótó mọ́tò ìpò ìmọ̀tótó láyé kò sẹ́ni tó ní ìmọ̀tótó tó àbẹ̀wò Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ kọ́ ní ìmọ̀tótó kò sẹ́ni tó pé àwọn bàbá wípé táwọn bá lu ara rẹ̀ wọ́n kò tí ń lára rẹ̀ báyìí àwọn máa tún ṣe lọ́gbùnlá níbi tó mára dé. sábẹ́ni bá ti ẹ má ti fún mi ìdí àtọ̀rọ̀ ọlọ́kọ̀ wọn bá wọ́n ní tó bá jí lójú oorun akọ́kọ́ tí ó kọ̀kọ́ na wọ́n bá sílẹ̀ náà pákó eléèdè wa dé níjó rí wọ́n ní blọ́ọ̀tì wọ́n yóò ṣe blọ́ọ̀tì after you wake up láago mélòó. àmọ́tí pákó wọ́n ní tó bá fẹ́ bá òun sọ̀rọ̀ yóò kọ̀kọ́ rí pákó tó bá fẹ́ bá àwọn àlejò sọ̀rọ̀ yóò lọ wọ́ sọ tuntun ìsìlámù ọkọ̀ wa lábù gbogbo ọkọ̀ níbẹ̀ gbogbo ọkọ̀ ní ẹgbẹ̀rẹ̀ nípa ìlọ́mọ̀ ẹ̀sìn ẹni tẹ́wàá bá lápájú dáadáa lórí àdájọ́ àmọ̀ ẹ wá rí pé ẹ̀sìn tó wá mọ́ ẹ báwo ló bá tó súnmọ́ rẹ̀ lónìí nígbà wọn bá kú omi súnmọ́ ẹ lọ́ba tó lọ wọn lọ bí ìnira kí àwọn ẹ̀yàn mẹ́tìlá kan wà òjò bá fẹ́ wá yìí ẹ wà kásẹ̀ kan sókè láì tó ẹ dákun pé ẹ̀sìn nìyẹn tó gbogbo tó wà ní ìṣẹ̀lẹ̀ àwa sábà ti ní ó lè gbà ọ́ ní kò sí lára ìṣẹ̀lẹ̀ àdúgbò bá mímọ̀ pé àmọ́ ní sùọ́ pé wọ́n fi àwọn olùmọ̀ kó tó ṣe ẹja káyà mẹ́ta lórí ẹ̀mí.

tó bá ti ní ìmọ̀ràn ọ̀gá ti dín ìjòkó títẹ̀ ọba ti máa ṣe rẹ̀. ẹ ti gbogbo ẹ̀ ló wọ oorun pé nígbà yìí tá a bá ti wàlú àlàjẹ nígbà tó bá dára tó wàlú àlàjẹ tó bá kò mọ nígbà ẹ gbọ́ bó ti sọ ni nígbà tó padà wà lálá ṣe ẹni omi ẹsẹ̀ dá ẹsẹ̀ àwọn ojú àbáwá owó ni ẹsẹ̀ dá àwọn ọmọ ọmọ tó sọ ni ó ní ìlú mọ́ọ̀lù ní ìlú wọ́ọ̀lù yẹjà àlàyé ikú ti dín ìrìn àwọn. ó bá bá dábàá ògbèrè ní wá fún bá bá ti lè mọ́ mi gbé omi kalẹ̀ tàbí ọlọ́lẹ́yẹ pẹ̀ tí ọ̀bá mi dúró yẹ pẹ̀ sí òkúta òṣìṣẹ́ tí ẹ̀rù àbá méjèèjì ò bá rọrùn náà sí lọ. àwọn olùkọ́ sọ̀rọ̀ pẹ̀ tí ẹ̀kọ́ wọn rọrùn tẹ́lẹ́tẹ́ àti lómi àtàlù àlá àtòkúta àti ẹ̀tẹ̀ wọ́n lè máa rọrùn gbà mí tó sẹ́lẹ̀ àlà àlùfì wọ́n ní ẹjọ́ máa ti tó bá ti rọ̀ ọlọ́run àwọn àwọn àpá láti láti fẹ́ràn. torí pé òun ló ń gbà bọ́sẹ̀ ló ń gbà àrùn tó ráyè bẹ́ẹ̀ ló ń gbàtẹ́ sí ìgbà tó wà fún wa. nígbà tó ń parí ọ̀rọ̀ àwẹ̀ àwẹ̀ tá a máa ń gbà ẹ bá ti ṣe lọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ bá fojú rẹ̀ tí ò bá gbà yóò gbẹmọ ẹmọ tó bá ìpàdé ọba abẹ́dà ẹ wá fún ọba abẹ́dà sọ ó ní ìwúrí tó wù ọ́ òbí fún mi nìyí sọ̀rọ̀. ọba abẹ́dà ó ní ìgbèrò pẹ́pẹ́ pẹ̀lú yìí sọ̀rọ̀ ìjẹ́kùn mọ́ gbèrò òbí tí kò ń jẹ wọ́lá yorí níbi kòmùlẹ̀ ló sọ̀rọ̀ ó ní mi ò gbèrò kẹ́yìn ajẹ́kẹ́ ti fún wa níṣẹ́ ẹ́ ò lè gbọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀pá tẹ́ni ojúlé wa rẹ̀ ṣé wọ́n rò pé ẹ̀dá kan ló ń lọ padà àjọ kan ó ní pátá ní pé wọ́n ọlọ́wọ́ gbogbo àkàrà Ànábì sallallahu alaihi wasallam kò dé ìṣekọjá ọgọ́rùn-ún rẹ̀ ọgọ́rùn-ún jáde bàbá tí wọ́n kà láì lè ọtún kàó ti pé ọtún kàó ti pé torí pé yóò gbà tó bí tó kàrẹ́ pé á ń tún àbí sọ̀tọ̀ àlọ́bí ni ẹ̀yin ní ọ̀rọ̀ kò ní rọba àwọn ọmọ sọ pé wọ́n máa yan mẹ́fìlà kan ọgọ́rùn-ún mẹ́fìlà ọgọ́rùn-ún mẹ́fìlà táwọn tí wọ́n ti kàrá yìí nínú Ramadan mẹ́wàá lẹ́wọ́n ní kí wọ́n yọ ọgọ́rùn-ún mẹ́fìlà àti ní ọmọ ẹbí àti ẹ̀yọ́ máa tún ìṣá ìlú nìkan àti ẹtí fájìlì nìyí kan ẹtí kọ́ bó ń ká ọmọ ọgbọ́n ogun ayà ẹ̀rí fún mẹ́tẹ̀ẹ̀tì àwọn èèyàn ní wá wọ́n máa sọ yín láti bẹ̀rẹ̀ ẹ̀rún àwọn àdúgbò ẹ̀fà rẹ̀ ní ìlú ọgbọ́n ìlú ìjọba máa kọ́ sí ní èsì tó torí pé òfin ọba abẹ́rẹ́ gbé kalẹ̀ lórí kí ni lórí tó rọrùn abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ ọmọ tàbí rọ̀ wá lọ́rùn ẹ̀yẹ́ ń sìn ọlọ́run. àríkà ṣàlàyé torí pé ó nífẹ̀ẹ́ wa ó fẹ́ ẹ̀dẹ̀ fún wa àrùsọ̀ síláṣẹ́ àrùsọ̀ ẹ̀bẹ̀ lọ́ba abẹ́rẹ́ gbé gbogbo ẹ̀ lórí ó fún wa ní rùsọ̀ ẹ̀bẹ̀ máa bá wà lórí ìrìn àjò gbogbo ara wọn fẹ́ ìrìn àjò tẹ́ ọ bá bẹ̀rẹ̀ ìrìn àjò báyìí ah, tí ìgbà jẹ́ pé ìgbà yẹn bàálù ti dé ẹni tó yẹ kí wọ́n tún máa bẹ̀rù kù lórí ìrìn àjò ẹ̀yà sọba adájọ́ mọ̀ pé bàálù máa dé ní bàbá táyà ọ̀rọ̀ búdá lẹ́sùlùyà ọba rẹ̀ òjáde wọ́n mọ̀ sí bàálù òde ọba tó ní ẹ̀ẹ́dùnmọ̀ wọ́n kù kẹ̀ẹ̀dùn wá wá bá ẹ ní mẹ́kà wàhálà kúnlẹ̀ yọ̀ọ̀nì yàtí ìlànà kúnlẹ̀ ní ẹ̀ gbọ́ ọmọ mi àwọn kan kò

ní masjidi jami lọ́dọ̀ wa ìyẹn ní grand central mosque àwọn alọ́ni gbọ́bù káàtà kan bẹ̀rẹ̀ ìdòkò ìṣẹ̀rí à tó máa wáyé lọ́la ní sí bẹ́ẹ̀ ọ̀kan náà bá wọn bẹ́ sírun àlásàrì mo wá ní káwọn náà gbọ́dọ̀ ń lọ ẹjẹ́ àti ìṣẹ̀lọ́ sàlọ̀ aláàkáà ló lè bárùn ẹ̀kọ́ tó kọ ní ó ní ìmọ̀ mo padà kó lọ́nà ilé àdùn àdá ni ó ní tó ń gbé òtún mú mi ní ilé sàlọ̀ alá olóògbé wọn gbé aláàbò àtúwàbò kí bọ́lọ̀ sí ní kí gbogbo ẹ̀jẹ̀ kí lọ bàbá bá ṣe wọ́n bẹ̀ ṣe táyà mọ́ wọ́n bẹ̀ fọ́ ta wọ́n bẹ̀ ṣe táyà mọ́ wọ́n bẹ̀ jẹ́ ìwà aláwọ̀ àgbà tí a bá rí ọ̀pọ̀ bàbá ní ọkùnlọ́kù ọkùnlọ́kù gbogbo ilé Islam dá wọ́n wá ní kọ́ wá ní kọ́ bá wá lọ. torí kọ́ bá dábàá tó kọ́ fún wa ní pé kí ni o láàyò kàní mo wọ òyìnbẹ́sán ìlà òtà ó ní mi gbogbo kọ́lù sí kàtà wọn tẹ ẹ̀yẹ fẹ́ lẹ́nu áà ah! ẹ̀yẹ fẹ́ bá wọn tóbi lọ́la kú ara òkú bẹ́ parẹ́ fún ẹ̀ yìí. sàbẹ̀ kan ẹ̀jẹ̀ ń lé wa sí díẹ̀ torí àsìkò ó tẹ̀lé pé bẹ́ẹ̀ kọ́lá fẹ́ lọ. sàbẹ̀ yẹn ó tẹ̀ láwọn ikọ̀ rẹ̀ òun ìlú ọ̀hún wọn níbẹ̀ àfa wa ábúrò ọ̀nà á sí lórúkọ sàbẹ̀ yẹn jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá gbé ọ̀nà nígbà òtútù mú kílẹ̀ ìfọ́ ọmọ aláì làfà bá ó bá lálà gẹ́gẹ́ bí ọkùnrin bó ti lè ṣọkùnrin bó tẹ̀lé ṣobìnrin ló bá lálà pé á ara òun tutù mẹ́júmọ́ á ló bá rí pé á òtútù ní dé erí bọ́mọdé ò bá ti dé bí ẹrù ẹ̀rù oníṣẹ́kí ẹ̀rù ní ìgbà tí àmọ̀ tẹ́tẹ́ bá sọ fún ọmọ Nàìjíríà pé á omi gbígbóná ẹ̀rọ sùn àti débi tó o gbọdọ̀ gbóni kaná fáwọn aṣọ pé mo fẹ́ jáde lọ mẹ́wù tó bá ti lọ mẹ́wù ó nìyẹn ti jù sùn. omi yóò máa hó báyìí yóò máa hó wọ́n jáde kúrò ní toilet àti tètú ẹ̀ lórí ní toilet pẹ̀lú ìsì lóko rẹ̀ wọ́n máa hó báyìí ni ó bí ìyàdá irú ìbá sùn láti ẹgbẹ́ yóò bá sọ́sùn mo ti lẹ́nu ìjọba ní a ah, àbá ìlú ìbá sọ́sùn mi à ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ah, <laughs> ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìyàwó mi náà bu ẹ̀rìn ni òun <laughs> mo rántí bàbá èmi lọ́dún náà wọ́n sòkòtò méjì sùn <laughs> láì lè tó lọ ó lọ sọ́ndé ọ̀pọ̀ sòkòtò méjì níbo òdúgbò ló kúnyàn lóyún ni. irú àdúgbò yẹn la fún àwa lọ nígbà tó débẹ̀ ó ní mo ní kí mo bá lè wẹ báyìí mo bá lè wẹ kí o jánábà ní bí báyìí òun ó kù á ah! àti tàbí alájọ wàhálà ni akọ́wọ́ kókó òun wọ́n ń sórí wọ́n ní mo kàn rántí àyà kan ní wípé wàlá tẹ́kìtì lú àwùjọ ìdàkan. ẹ gbọ́dọ̀ para ní o ìnà mọ àdáyé wípé rọ̀rùn ìyá torí tí ọba tó dá ọba yẹn ní ọba láàánú ni. ó ní pàtàkì àmọ́mútù ni mo bá ti báyà mọ́mù ẹja gbọ́dọ̀ ìdàrẹ́jẹ̀ kọ́lá àmọ́ kọ̀ọ̀kan yà lọ́bẹ̀ ni o. ó ti kí ni ó in place of the ẹbí ìfọ́sọ bá àmọ́ in place of the way in place of àlùwàlá ó mélòó ó ti méjì wà kọ́lá ilé ìjìnlá náà ó ti tún nǹkan ní ìmọ̀ pàtàkàrà gáálí kàlí nàlí àwọn kan ábà onígbà tó ń tẹ́ nàlí náà òun sọ̀rọ̀ fún ànábì ànábì ní olóòtú gbọ́yọ̀ yé ó ní mo dẹ̀ káyà ànábì ní àfọ́gbà òkà náà kọ́ nítorí ó ti ṣe é tẹ́lá ọ̀pá ẹsẹ̀ wa ni pẹ̀lú mi àwọn èèyàn wa àfẹ́ wọlé kí la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ a fẹ́ sọ̀rọ̀ lórí àlùjámú bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ àtẹ̀yìn ojú àlè dàrún papọ̀ láì ṣe tòrò jù láì ṣe kọ̀lọ̀rọ̀ sí láì ṣe tàyí kan ṣe láì ṣe ń kí nígbà tó bá wù mí tẹ́lẹ̀ ó kí àìlá tàlásárì mẹ́tìrì àti ṣáì lásìkò kan náà di àdánù wà níbi pẹ̀lú ìpẹ̀rún kankan wà ní ọ̀màṣẹ́ ìṣáàtì ìkọ́mọ̀ níbi abẹ́ aláàkójọpọ̀ ṣàṣẹ ọmọ nǹkan wa. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه adọ́gbọ́gbọ́n Allah subhanahu wa ta'ala atọ́rọ̀ àlékún ìjẹ́ àlékún ìfọ́ àgbẹ̀dọ̀ Muhammad àwọn ará lórí àwọn sọ̀hábà àti gbogbo olùsèlú olùsèlú ayé olùjọ́sìn nípa àwọn fàtàkì ṣe fi rẹ̀ fún abẹ́ kójú ọmọ sàyọ́ ní tiwa ẹ̀yẹ rísìn ọlọ ọ̀rọ̀ tá bá lọ oní ọ̀rọ̀ aljamu bayna salatayn àti dáàbò ha wà mashru'iyyatiha ìjẹ́

ábìtún mẹ́ta àlàákọ́dé ní òkú rẹ̀ ẹ báwọn èèyàn sọ̀rọ̀ lóbi ìwé bọ́pọ̀ lọ́wọ́ bá ti mọ́ ẹ báwọn sọ̀rọ̀ lórí tí àwọn èèyàn máa ta bá ti ní tí ẹ̀ rí ìdájọ́ sọ fún wa àwọn èèyàn sọ tí fún wa máa ń gbà ní ìlú náà ló wá fún wa ìdí wa ọ̀rọ̀ tó ka àwọn olùmọ̀ àwọn gbogbo ọ̀rá pẹ̀lú ànábi tí ó bẹ́ẹ̀ fi ṣe ta ló wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ó kàn wá ọ̀rọ̀ ó kàn wá ọ̀rọ̀ tó kàn wá ni ọ̀rọ̀ tó kàn wá wọ́n ń lọ ọ̀rọ̀ ẹ̀sìn wa kí ni mùsùlùmí láyé kí ni mùsùlùmí láyé àwọn tó ti ń tà wáyé báwo la ti fẹ́ báwo àwọn ọmọ wa lórí ẹ̀sìn tó bá jẹ́ pọ́wọ́ pàwọ́pà lẹ́bi mẹ́sìn àwọn tó ní ẹgbẹ́ òkè nínú àwọn bàbá wọn tí wọ́n sọ wípé ní òru àwọn èèyàn ń gbé èkó ó wá fẹ́ dálé ọ̀kalẹ̀ ó wá ní ẹgbẹ́ ilé ẹ̀kọ́ tó fẹ́ dálé ẹlẹ́ yìí ilé ẹ̀kọ́ ìfowó nígbà tó wò ka ìwé náà ṣé ń sọ torí pé wọ́n ti mọ bọ́tọ̀ ọ̀la àwọn ọmọ kó tèmi báwo ni ìlànà ẹgbẹ́ ẹ̀kọ́ lọ́jọ́ lọ́sẹ̀ àti pátá bẹ́ẹ̀ lónìí

gbogbo àwọn olùmọ̀ sáyà fani wà kẹlẹ̀ta nínú àwọn ẹni ìgbàjú àtọ́gbọ́ wá lẹ́yìn wọn wọn ni àlùjáde lẹ́yìn ọ̀sán àti ìjà ààyè ìtútọ́ ni torí méjì sọ rẹ̀ tí wọ́n bá ní sẹ́ mú àyà pé àdéjà ìlàkàlà sáyà kan náà ojú òṣìṣẹ́ ọlọ́pàá mú wá fún ẹgbẹ́ tí ẹgbẹ́ àwọn ìpẹ̀lẹ̀ wà máa na àákùn áyú àǹdáwù nípa bá ní ọmọ ìpè ẹgbẹ́ tí ẹgbẹ́ tí àyà rẹ̀ mú òṣìṣẹ́ ọlọ́pàá ń tí mo kẹ́kẹ́ ṣe yìí ìdárí kàjá àwọn àdìsí tẹ̀sí àdìsí púpọ̀ ló látọ̀dà nípa Muhammad ọ̀kan látọ̀dà fáwa anẹ́sọ̀nà mẹ́rin yìí akẹ́kẹ́ ẹ̀rí rẹ̀ tó ní ṣó pàtíkù àpẹ̀sí àtà ìlàbàlá àtàrí papọ̀ àti ìdílé wa anẹ́sọ̀nà mẹ́rin kìrọ́ jẹ́ aláwa ní oní káànà nàbí abẹ́wà tó máa bá oní káànà nàbí ẹ̀pọ̀ sọ mẹ́rin sọ káànà nàbí anẹ́bí jẹ́ni tí náà ṣe pé kí ni wọ́n ṣe jama àwọn ẹ̀jì máa bẹ́ ilẹ̀ sọ̀rọ̀ àtẹ́yì anẹ́bí mú kí irun méjèèjì papọ̀ yóò fi àìlá àtàlá àtàrí tó bá yẹ kí ni ìdàgbà àlà tó bá di tó fẹ́ sẹ́yìn àjò tó àrùn láti yé àtàrí tó rọ̀ láti kí ni kọ́tùlà ayé ẹ̀sìn kò síjáàmù tó àrùn bá ti wà tàbí kó tó bẹ̀rẹ̀ jẹ́nu rẹ̀ yóò wà lọ àyíká àyílà tó lọ lára títí dásìkò àkọ́kọ́ àtìkò alábàdé tó ti tó lè wọlé lápẹjù náà kọ́lá bẹ̀rẹ̀ pé tí bàbá bọ̀ bọ́ máa fi ìrọ́ rẹ̀ pé káwọn làbá àyà ẹlẹ́ni à àyà òjì tó kìnnìkan tó hàn á bẹ gbọ́dọ̀ mọ́ tí a bá ti bọ́ sínú òrùn

kò wá ní tètè káyìlá káyìlá bá wọlé yóò wá lọ àyílá lára títí tásìkò àlásàrè wọlé yóò wá kí àyílá ọ̀sọ̀rọ̀ yóò tún ní rákà méjì méjì yóò bẹ̀ papọ̀ bí ní wá kan wà ní ikọ̀ ọ̀nà sẹ́yìn wọ́n wá kan. yìí ọ̀rọ̀ bọ́ tó kíyà dáadáa ni àbí wa kó jọ Anas uh, ibn Abbas radiyallahu anhu in kana nabi yasma bayna salati zuhr ila nabi man kiwa ila wal asr àti wal asr ila kana ala sayyid ko bá wà lori nǹkan kan ila kana ala sayyid abu wa lórí travel awon èèyàn mo pe yan le la <laughs> ta bo la wa fàáyínà mẹ́tò wá lú bàtàmà wájú òwà gbogbo bí tímọ́tò yẹn bá dojúkọ báwọn ti kí ni báwọn dojúkọ bẹ́ẹ̀ àwọn ìsìláàmù wa nù tí ò fẹ́ kí àsìkò kan kó ti kí ni kó lọ ìnà sọ̀lá àjà káàmì àdàgbẹ́mí nínú ṣìtàdà mọ́rùkútà ọ̀rùn ṣìtàdà ọ̀rọ̀ ni mọ́rùkútà àdàgbẹ́ fàṣọ sí. bẹ́ẹ̀ ni ìṣà wọ̀lmẹ́bìrì àgbà ìṣá àti mẹ́tìrì papọ̀ ẹja wá ti tìlẹ̀ gbọ́dọ̀ dáadáa ẹ̀ẹ́dì pé wọn ò mú àlùfáàjà yìí máa kí ni wọ́n sọ pé ẹ̀sọ́ afẹ́fẹ́ ẹja lè lè yí àìsèjáì wa asin àti fájìlì wọn ti papọ̀ àìlá àtàlásárì mẹ́tìrì asin àti ìṣá tó ní wọ́n súnmọ́ra wọn. àfihàn sábà ajẹ́pẹ́nu sábà tó ní mú kí irun méjì papọ̀ sábà méjèèjì àwọn olùmọ̀lẹ̀ bèrè wípé ẹgbẹ́ kan irú ìrìnàjò wo ni gbogbo tá a bá ti mọ̀ sí ìrìnàjò ìrìnàjò ni mo ń lọ ẹ̀rín lé tí mo ń sábìlẹ̀ mi lé nù mo ń lọ ìdájọ́ tí mo ń lọ bó yẹn àmọ́ tí máa ní mo ń lọ Ìlọrin mo travel lánàá lọ síbo lọ sí lọ sáré tó kíkẹ́ wípé Ìlọrin yóò travel mi n tó bá ti lè mú yẹn máa lọ lọ́rin ó wà travel tó bá bá bàtẹ́ ó bẹ̀rẹ̀ ó lè bẹ̀rẹ̀ sí mi láti máa tí òun méjì papọ̀ tó bá wà tó nǹkan lè mú wa kí àìlákàlá sáré papọ̀ táàtì ní ìjẹni tí ó máa kàrún papọ̀ táàtì pẹ̀lú tọkàtọkà párápárá orí àti tí wọ́n fún wa níta aláì kàdà ní ìjẹni papọ̀ ẹlẹ́kẹ̀ẹ́sì nínú sábàbí rẹ̀ olóńgbẹ̀ láti ìjẹta wáyé oníkiri àlùmọ́tọ̀ ojú ojú <laughs> gbogbo alamọ́tẹ́ ń pè lójú kì í ṣe tó ń pọ́n bẹ́ẹ̀ ojú táwọn ń rìn mú ẹ̀ ojú náà ní lọ́dọ̀ tiwa bó òjò ó lè má ti jẹ lọ́dọ̀ àwọn kan àmọ́ lọ́dọ̀ àwọn kan òjò ńlá ni òjò tí ò bá dé tutù akọ àní ìpè lójó òjò lọ́tọ́ lè bọ̀ lórí náà tó bá mi òjò dáadáa tó ti yẹ irú òjò yẹn méjèèjì papọ̀ tó bá ti jẹ́ wípé òjò yìí ó ti bẹ̀rẹ̀ ó wá bẹ̀rẹ̀ láago nǹkan àbọ̀ kọjá ó wá ń pọ̀ a lè fi

ọwọ́ ọ̀fẹ́ káwọn ìwé jáde wà rárá ọdún ọ̀kàfẹ́ tó kí wọ́n mọ̀ sí àsìkò ní ṣe nílé oṣù tó ṣọ́gbù ìrì àdìkù wọ́n pè bẹ́ẹ̀ ní nàìjíríà tó bá bá màdínà ẹ ti kó màdínà ti kó mọ́tàjà ẹ ti màdínà ti kó ìjà àtàlọ́ ọmọ kó bàbá muhammadu ti ní ṣọ́gbù ìrì àdìkù ṣọ́gbù ìrì àdìkù agbọ́dọ̀ òṣèlú oṣù tó lé kì í ti lónìí wàhálà tó gbé wa tọ́ mọ́tàjà ti wá ti pín méjì lọ́pọ̀lọpọ̀ àyè wọ̀lá ìtọ́lọ̀ bá ti ní kí yẹn ó ṣe tọ́ ìmọ̀lẹ̀ yẹn bá ń tẹ̀lé ọlọ́pọ̀ ìmọ̀ wa kò ní sí wàhálà. bàbá ìmọ̀ tuntun náà rè nígbà rèé páàkì déyìn ti gbọdọ̀ sọ fẹ́ mú òjò ti wá sú ẹlọ́wọ́ bá ara ẹlọ́wọ́ ta kọ́ òjò gbọdọ̀ máa rọ̀ tàbí ó rọ̀ lọ́wọ́ ó wá ń lé ó ń lọ ń bọ̀ láti kí ni adam papọ̀ apàdà sọ̀kan sẹ́yìn bá kí mẹ́dárí bí ó tó tó hẹ́bì rọ̀ tó wá àwọn ẹ̀yìn mẹ́dárí bí àbáwọ̀ àwọn ọmọ christian awárí pé gbogbo ẹbí yẹ àti tó ọ̀ kí láti àti ìjàmù bẹ́ẹ̀ sọ̀rọ̀ àmọ́ tàlẹ́ ní gbọ́mọ̀ rẹ̀ yẹn ìfún ẹbí aláṣẹ ìdí yẹn tàlẹ́ ní gbọ́mọ̀ rẹ̀ yẹn àlìyìmá ìmọ̀ọ́mù lórí kí olórí ṣe bàbá àwọn ẹ̀yà tí òun bàbá àwọn ẹ̀yà tí òun àwọn ẹ̀sọ́ fún bàbá àwọn ẹ̀yà tí òun kó dáná kó dá ikọ̀ dáná ni kọ́ta àwọn èèyàn ọmọ tuntun tí òkúta jù bẹ́ẹ̀ lọ

ẹgbẹ́ mi jẹta lánàá náà àná tí o tó jáde gbèdé ẹ tàbí pé ní mẹ́wùú gbàṣẹ́rù kàǹtà dìnnà afárá ní tiwa ní tí mo ń ti ẹ̀yìn náà lè tòun náà ó lè rẹ̀ tí òfin sọ fún mi. tó ìyẹn akọ síbà rẹ̀ ìmọ̀mù bóyá ń yàgbẹ́ bóyá ọlọ́run ní ọmọ bá ẹkọ síbà àwọn ní à bàbá àmọ́ kúrò wọn já àbíyèsí tí wọ́n bẹ́ ti gbẹ̀yìn rẹ̀ nínú wákàtí àtúmọ̀lẹ̀ kejì àlùmọ́tọ̀ ẹlẹ́kẹta tó bá rẹ́yìn ọ̀nà ó jọ fún alálàáfíà ara ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó bá rẹ̀ wọ́n ẹ̀wò bẹ́ẹ̀ bá gbogbo méjì ìjọ mẹ́ta tí ń tún tìmá lé lọ tún kò ní tí ọ̀run ní wọn wò ó ti ha ni wọn ní lọ yìí ọlọmọta máa sọ̀rọ̀ ẹnì kan lẹsọ lórí dápò àmì ìgbéko dáadáa àti gbogbo mùsùlùmí dáadáa lápapọ̀ dápò sàwọn náà lé mùsùlùmí rí tí wọn lẹnu eré tí ó fi jẹ ní eré wọn fàwọn ẹni rí tí àwọn náà jẹ bàbá lálẹ́ àti ara ó rẹ ní níjọ kan aláhùn àgbà rẹ̀ náà gbé ọlọ́run nàfàánù wọlé lẹ́yìn o dákun sàmì pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ pàdé rẹ̀ lẹ́nu jẹ́ o. sáré báwo ló wà lọ́dún títí ń dà mí yìí ní ẹgbẹ́ ìgbà wo òun àwọn dọ́kítà dọ́kítà àtẹ́sí ní wọn kẹsàn-án ọ̀rẹ́ nìyẹn kan wọlé ní wá ní á àbábọ̀ ní sẹ́ẹ̀dì káyà bàlá sáré ojú mi sẹ́ẹ̀ làwọn ni ẹ̀rọ tó mo ń dìbò nílò mo fẹ́ sẹ́ni mi bẹ̀ lọ ẹ̀fẹ́ kò kú sí mi kò olùsẹ̀sì kírun àwọn ará lẹ́yìn tó wá pẹ̀lú ìyẹn òbí a ìkàlọ̀bẹ́ ni yóò wọ́n fẹ́ fún yẹn lábẹ́rẹ́ tí wọ́n ti fi tí wọ́n parí sí láwọ́ ó ní àìrùn ló kọ́kọ́ kàn án ẹ wò ó kábọ́n bá lọ́pọ̀ báyìí ó ní ẹ̀rọ ìlú ẹ gbógun tàbí ìfẹ́ kọ́kọ́ ti táyà mọ́mù náà ibi tó bá bẹ́ẹ̀ ti lù bábà bí mọ̀ wọ́n lọ ìmúkọ́sẹ́ni ní ní àgbà ìmòtítọ́ títù kan báláwọ̀ ìgbà mi. ẹni tó wọ̀ blood level wọ̀nyí lájẹ́ usa uca títẹ̀ ní ìbàdàn ọ̀yá ẹ̀sìn mẹ́jọ lọ. àwa abẹ́lẹ̀ kan wọn wá fún mi lóògùn láàrin wákàtí méjì mẹ́ta ọ̀rẹ́ mi wá dé wá mi ẹ ká ìlàkà lásán ìgbàpọ̀ ni ẹ lápẹ̀ tètè wá sí bẹ́ẹ̀ tó sùn náà ní ẹ máa kí ni mo bá kí ìta bá a fẹ́ márùn-ún sí mẹ́fọ́ bàálù lọ́pọ̀ bá a ní ah afa how good of you ó yẹ wá máa lọ lé àwọn ìròyìn kó bá lọ lé ọbẹ̀ pani ó ní àwọn ti fi ibẹ̀ lọ gbé kan kó tó bá lọ́la káwá kọ̀ǹtínú lẹ́díkéṣàn ibi tá a bá fọ́ lọ́wọ́ àti àwọn ẹgbẹ́ gíní làwọn àti ibà ó dánwọ́ wa ẹja ńlá kàṣe bẹ́ẹ̀ lónìí kí ló pé mọ́tò láti fún méjì tó mọ̀ lọ gan an àwọn kan rárá o ẹ̀rọ àpapọ̀ àti wa ẹ̀ mọ́tò tó kú wa o àwọn èsì wọn àti bàbá o ẹ̀sì bíi wọ́n mọ̀ lọ òjò lóró ẹ̀yìn náà rúùsọ̀tún ẹ̀sẹ̀ bọ́lá bàbá àwọn ẹ̀rọ wa gbọ́dọ̀ máa àwọn ọmọ wa gbọ́dọ̀ mọ̀ àwọn náà gbọ́dọ̀ mọ̀ kókó mẹsàásì gbọ́dọ̀ mọ̀ ẹni káwọn àfàwọn dáwà lẹ́kọ̀ọ́ lórí ẹ rúùsọ ẹsẹ ẹni tó ṣe fún wa àbẹ̀ní kan àwọn méjì papọ̀ àkà papọ̀ àkà ilé àtàlásárì papọ̀ àti ilé àìlé àtàlásárì ìlú ìlú àti ilé àtàlásárì ìlú méjì lóru ìlú ó mọ bọ́ sáwà òkà tó lẹ́pẹ́ aago méjìlá ni wọ́n jọ ọ́bẹ̀rẹ̀ òǹkà òsì aago kọ́tà àwọn olùmọ́nú àtàlẹ̀ tí jáwò bẹ́ẹ̀ kọ̀lá pé àtúnná àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní iṣẹ́ ńlá fẹ́tọ́ jáde kúrò nínú táàkì lọ sí fọ́ọ̀tù sàlọ́lá wàhálà àbí irú àwọn yẹn màmá lè ti jámù. àwọn ọ̀gbìn àwọn àgbẹ̀ àgbẹ̀jì ni à ń sọ ọ̀gbẹ̀ tó kò bá bẹ̀ lọ́rùn sí i. àrùn kò bọ́dọ̀ dé àgbẹ̀jì ni ẹgbẹ́ omi tí àgbẹ̀ ó ti lọ ẹwọ omi tó tọrọ sàlùwàlá tó bá lọ yóò fọwọ́ yóò ṣe dá yóò ṣe ń yàtọ̀ irú rẹ̀ ó láǹfààní àtẹ́kí àlìjáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àfẹ́ afẹ́kírú bẹ́ẹ̀ kó tẹ́kí ó dà ń papọ̀ mọ̀ láàárọ̀ tó tẹ̀lé ẹjẹ tó wàhálà tó ti fẹ́ kí láti ṣe yẹn ǹjẹ́ àlejò ajímọ̀ àtàlásà rẹ̀ papọ̀ wàlúwàlú amẹ́ríkà ọ̀la yẹn àwọn olùmọ̀lọ́rọ̀ méjì lórí ẹ̀ wàlú àjà fi ìmọ̀ ìtọ́ni lẹ́nu jùlọ méjì ní ilé ó tọ́ èèyàn lè fi kí ni ó lè ti jímọ̀ bó travel bó tiẹ̀ jẹ́ wípé ákíjínà lórí ìrìn àjò kì í sọ̀rọ̀ èèyàn bá rìnrìn àjò àyílà ní káyìn àjò tó kíni kò kí àyílà ní kóso kíni kò kí àmọ́ tó bá láǹfààní láti kíjínà ó lè kíjínà tó bá ti sálára jìnà yóò lè kíni akálàkà ní papọ̀ àlàáfààní tàbá wá fẹ́ kí pẹ̀lú àyílà wọ́n pè ní bẹ́ẹ̀ kan náà tó bá ti wá pè ní bẹ́ẹ̀ kan náà á kí wọ́n bá yí sàkóso ilẹ̀ ìdọ́kùnmá àìsàn náà tẹ̀lé àwọn ìdílé yìí àjẹpẹ̀tẹ̀ àgbẹ̀ jámọ́kù á bá a papọ̀ ní tó bá ti sálámà àyílà àdìgín ló ti pọ́mọ̀ ní ẹlẹ́kẹ̀ẹ́ ló bá ti kíni ló bá tán àmọ̀ ìlà àmùkíni àmọ̀ látàrí wa أبي الله سبحانه وتعالى كل من قيم سوى أقول ما تكون لقد لا لي ولكم وسلم من الله سبحانه وتعالى ويكون يسرى يرحمكم الله